sọkọsọkọ. Step in the place, the party scatter. Hey, eh, make them surrender. But then they give them what they need. Another hit, another one. Nicki Minaj, she start to dance. Tell I love the things you do. So baby, dance, I dance, so sukusu. When you do that, dance one. Oh yeah. do baby, oyajo baby, oyajo body. Soko. Oyajo baby, oyago crazy, oyajo body. Soko. Want to spend money, make me spend money, make me spend money. Soko, oh yeah, do baby, oh yeah, go crazy, oh yeah, do bad. Oh yeah, soko, soko, soko, soko, soko, soko, soko, baby, oh. Soko, soko, soko, soko, soko. Oh yeah, gbé fun lapa, lapa, lapa, lapa. Oh yeah, gbé fun baby, oh. Soko, soko, soko. Ẹlẹ́dùmarè bless with the body, oh baby, oh. star boy go bless you with money, ọmọge. Oh Elédùmarè bless you with body, oh baby. Oh. Destiny boy go bless you with money, ọmọge. Oh Oya sọkọ sọkọ sọkọ sọkọ sọkọ sọkọ sọkọ baby oh. o sọkọ sọkọ sọkọ sọkọ sọ. Oya gbé fún lọ́pọ̀ lọ́pọ̀ lọ́pọ̀ pẹ́ fún baby, oh, sọkọ sọkọ sọkọ. big shout out to my daddy starboy. Mm, it's okay, hype media. Some wonder, Heaven and earth, they're about to worship. sing my song. I'm gonna Demons cannot stand your oh, cannot stand your name. cannot stand your name. Jesus' name above all names. sing my song. inú mi á dùn kálẹ̀ ayọ̀ mi á kún mo ti ríre gbà o ríre gbà o inú mi á dùn kálẹ̀ ayọ̀ mi á kún mo ti ríre gbà o ríre gbà o. Uh-huh. fún bọ́bọ́ yẹn kó má fi ọjà mi lọ́bẹ̀ já mi lọ́bẹ̀ já mi lọ́bẹ̀ o ìyá Bàsírà ó tààrẹ sí fún mi lánàá ó tẹ̀wá ó fún mi lẹ́ràn ó ní lápò ṣòyó dáadáa o ìyá Bàsírà ó tààrẹ sí fún mi lánàá ó tẹ̀wá ó fún mi lẹ́ràn. Only Lambo show you that oh. Oh. oh. You know me adu kala ayo me apu mo fi rire ba o rire ba You know me adu kala ayo me apu tán lẹ́yìn o ọmọ ò ní tán lẹ́yìn o ilé ò ní tán lẹ́yìn o. inú mi á dùn kálẹ̀ ayọ̀ mi á kún mo fi rírè bá o rírè bá o inú mi á dùn kálẹ̀ ayọ̀ mi á. atakò ẹgbẹ́. Chitu Kadiri atakò ẹgbẹ́. Bàbá Burama. Bàbá Sara Tomi. Bàbá Burama. Bàbá Sara Tomi. Akíbu Arẹ̀mú máa ń jayé akọ̀wé ẹgbẹ́ wọn. Bàbá Bàṣírù. Bàbá Rashida. bàbá bàjírò bàbá rashida. akíbu arẹ̀mú máa jayé akọ̀wé ẹgbẹ́ wọn bàbá bàṣírò bàbá rashida. dísù kámọ́dí. jẹ̀rí fàdú má ló gbà ẹ́. ẹgbẹ́ ànábì ló ní gbà ẹ bá mi kí wọn. ẹgbẹ́ ànábì ló ní gbà ẹ bá mi kí wọn o. àṣetì má fi kàn wá àmì àṣẹ òye. ṣé òtújà ni bàbá mi sì tura bàbá Ganiyu ilé ló bọ́lá. ẹgbẹ́ ànábì ló nígbà ẹ bá mi kí wọn. ẹgbẹ́ ànábì ló nígbà ẹ bá mi kí wọn. àṣejì kan bá má fi kàn wá àmì àṣẹ òwe. ẹ bá mi kí dìísù ká sí mi. ìdírísù kásímù mi bàbá làbẹ̀dì bàbá rẹ̀sì kàtù ẹni rè. ẹgbẹ́ ànábì lónìí bá ẹ bá mi kí wọn ẹgbẹ́ ànábì lónìí bá ẹ bá mi kí wọn àṣetì kan bá má fi kàn wá mi àjẹ́ wí. kó máa dún bó ti ń dún kó má lè lálejò ni mò ń wí. òsèlè èjì rẹ̀ ń arí bí fọlá ó máa pè. bàbá ló sì ra ọ̀pọ̀ àníkẹ́. òsèlè èjì rẹ̀ ń arí bí fọlá ó máa pè. bàbá ló sì ra ọ̀pọ̀ àníkẹ́. Bedu disu lawali mi. Bedu disu lawali mi. Ọmọ bídì kezo bàbá Ṣẹ̀rífà. Ọmọ bídì kezo bàbá Ṣẹ̀rífà. Yusuf Falọmọ ọ̀tún ọ̀wá. Yusuf Falọmọ ọ̀tún ọ̀wá. Ẹ ṣe bùrá ìmọ̀. Àdìmọ́sà ń. Ẹ ṣe ìmọ̀. Àdìmọ́sà ń bàbá làdìbò bàbá múníkà bàbá làdìbò bàbá múníkà kò sẹ́niyàn dán bàbá làṣìṣì mi kò sẹ́niyàn dán bàbá làṣìṣì mi jimọ̀ asani bàbá sikira jimọ̀ asani bàbá sikira àwọn ẹgbẹ́ ànábì ló nígbà olúwa tó gbé wa ga kò ní rẹ̀ wá ń lẹ̀ láéláé. Gàníyù orí olówó. ẹgbẹ́ anábì lónìí bá ẹ bá mi kí wọ́n. ẹgbẹ́ anábì lónìí bá ẹ bá mi kí wọ́n o. ẹ bá mi kí wọ́n ní Ìjẹ̀ṣà ọmọ gbòkun òwe. mi ò jẹ́ kàgbà Ìjẹ̀ṣà kí n má jò ìjókòó káká. Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ òbí ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ìjẹsà wọn ò rí di ìṣáná inú lélẹ́rú ọwá tí múná roko. bákàrẹ̀ ọlọ́jọ́ ọkọ̀ àfúsàtò bàbá síkìrà tó wá láyé. ẹgbẹ́ anábì ló nígbà ẹ bá mi kí wọ́n ẹgbẹ́ anábì ló nígbà ẹ bá mi kí wọ́n ẹ bá mi pè wọ́n níjẹ̀ṣà ọmọ òbòkun òwe. rajima kan jọlá ọkọ síkírá ọkọ síkírá bàbá sisi tó máa yé jẹ. ẹgbẹ́ àná bí lórí gbà ẹ bá mi bí wọ́n ẹgbẹ́ ànábì ló nípa ẹ bá mi kí wọn ẹ bá mi kí wọn níjẹ̀ṣà ọmọ òkùnkùn òwe. ẹ rọra kó má lè lálejò ní mò ń wí. bákàrè gbàdá. Krishna akínjòyè. ọkọ sára tù mí. àríhùn akínjòyè. ọkọ sára tù mí. pẹ̀lú ọmọ alájà. múbi alákẹ́. pẹ̀lú ọmọ alájà. múbi alákẹ́. sàbìtì òòtà òrèdè. ẹni rè. sàbìtì òòtà òrèdè. ẹni rè. ọmọ ẹ̀sìn lolúwa ń béèrè. lọ́wọ́ kó wá. ọmọ ẹ̀sìn lolúwa ń béèrè. lọ́wọ́ kó wá. mo bẹ́ẹ̀ gbé ànábì lónìí gbà ó òkè là ń lọ a ò ní ìrìnlẹ̀ láéláé. ẹgbẹ́ anábì lónígbà ẹ bá mi kí wọn. ẹgbẹ́ anábì lónígbà ẹ bá mi kí wọn. ẹ bá mi kí wọn níjẹ̀ṣà ọmọ òkùnkùn òwe. ìjẹsà òṣèré onílẹ̀ obì ọmọ ẹrìn ọmọ ẹlẹ́ ní ẹ̀wẹ́lẹ́ ìjẹsà wọn orí ìṣáná ìlú lélẹ̀ ẹ̀rọ wá ti mú náà roko. ẹgbẹ́ olóò lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ olóò lẹ́gbẹ́ wọn ẹ bá mi kí wọn ní ìjẹsà ọmọ òkùnkùn lẹ́gbẹ́ olówó lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ olówó lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ ànábì lónígbà ọmọ òkun òwe. ẹgbẹ́ olówó lẹ́gbẹ́ wọn ẹgbẹ́ olówó lẹgbẹ́ wọn ẹgbẹ́ olówó lẹgbẹ́ wọn ẹgbẹ́ ànábì lónìí gbà ọmọ gbogbo gbòòyìn. mo dá ẹ dúró náà ẹ̀yin ará bí fóṣìrè farabalẹ̀. ojú bá ní rẹ̀ máa gbọ́ ohun tí mo fẹ́ wí. lékeleke bàbí o. Hey, kí a gbọ́. ọba ó ní ẹgbẹ́ aṣígbẹ̀dù ìlú ṣé ti ara ẹ̀. àwa lakọrin mákọ̀dí ṣé ti kí a gbọ́. ọba ó ní ẹgbẹ́ aṣígbẹ̀dù ìlú ṣé ti ara ẹ̀. bí ọba tí yóò lè ṣàwọ̀ gẹ̀mí yá kí ẹ̀tẹ́ ti gbọ́ orin wa. bó ṣe lárinrin. ẹ̀tẹ́ ti gbọ́ ìyá àlò wa. bó ṣe lárinrin. ṣé ẹ̀ ń gbọ́ emele wa. bó ṣe lárinrin. ṣé ẹ̀ ń gbọ́ àkúbà wa. bó ṣe lárinrin. ṣé ẹ̀ ń gbọ́ àgídìgbò wa. bó ṣe lárinrin. ṣé ẹ̀ ń gbọ́ ṣẹ̀kẹ̀rẹ̀ wa. bó ṣe lárinrin. bó ṣe lárinrin. ṣé ẹ̀ ń gbọ́ pèrèǹtè wa. bó ṣe lárinrin ṣé ẹ̀ ń gbọ́ péréńdé wa. wọ́n ti lárinrin. ṣé ẹ̀ ń gbọ́ ègbè orin wa. wọ́n ti lárinrin. ṣé ẹ̀ ń gbọ́ ègbè orin wa. wọ́n ti lárinrin. sáǹdì lóríṣiríṣi. wọ́n ti lárinrin. ẹnìkan kì í dára kó má kàn sí nìkan majority. níbi tó bá kò sí ní kí ẹ wí. torí tìlú wádùn bí ó yẹ. torí tìlú wádùn bí ó yẹ ẹnìkan kì í dára kó má kù síbì kan òye. ẹnìkan kì í dára kó má kù síbì kan níbi tó kù sí ni ẹ ẹ wí. ẹ máa gbọ́ ẹ farabalẹ̀ yára bí. ibi abáfẹ́ la ó máa gbóòórìn bá ní tiwa ibi abáfẹ́ là ó máa gbòòrè gbà ní tiwa. ibi abáfẹ́ là ó máa gbòòrè gbà ní tiwa. ibi abáfẹ́ là ó máa gbòòrè gbà ní tiwa. àwa ló ní yíyodù. orin tó bá mú ṣe. àwa ló ní yíyodù. orin tó bá mú ṣe. ìbẹ̀rù ò sí fún wa. kò tún ṣe é fòyà. tí ó dùbú ẹkùn nìkan tó ra mú. ajá tí ó dùbú ẹkùn nìkan tó ra mú. ibi abáfẹ́ là ó má gbórin pa ní tiwa. mo dẹ́ dúró náà tún máa bọ̀ ọ̀nà sí àmì. ọ̀run lẹyẹ agbẹ́tì dáró wá sílé ayé. ẹyẹ àdókò ọ̀run ló ti kó sùn wáyé. ọ̀run lẹyẹ agbẹ́tì dáró wá sílé ayé. ẹyẹ àdókò ọ̀run ló ti kó sùn wáyé. ẹyẹ lékeleke tẹ́lẹ̀ yẹn o ọ̀run ló ti kẹ́ fún pàdé ayé o àfarawé kò ṣeé ṣe àyànmọ́ kálukú ti gbà látọ̀run wá lómi àbáláyé. bẹ́ẹ̀ni kan sọ wípé òun ò dòkun bẹ́ẹ̀ni kan sọ wípé òun ò dọ̀sà bí kádàrá ò gbà bẹ́ẹ̀ àṣù ló ń ṣe òwe. nítorí wípé òun kádàrá kẹ́hìndé yàtọ̀ sí ti táyé. It's a Steino on the beat. Nobody me want say dada, Don't leave my man she want dada. Àwọn me wọ́n keep me dada, I'm a D.T.D. bàbá. Kálá gbogbo owó mo ṣiṣẹ́, na my gbedu they make them addicted. Cause they gbádùn the way that i drop dropping the melody make them dance. Kò àbàtà Gucci. Always dressed in Gucci. Oh yeah, Tommy gone na Gucci. Oh yeah, carry Buki and Susie. Oh yeah, go Fera Cabo, Fera Cabo, Lufila Cabo, Lufila Cabo. They dance for Kano. Oh yeah, they swallow the milk like Dano. Kọ́láwọlé Ani Baba, Ani Baba, Kọ́láwọlé Ani Baba, lórí pé mo ní bàbá. Kọ́láwọlé Ani Baba, Ani Baba, Kọ́láwọlé Ani Baba. about your ground. Be yourself. So we are yourself. we are yourself. yourself. feel blessing, blessing. My blessing they plenty. Suffer na lesson. No like to learn that kind lesson. Oh, I'm in Malaysia. Oh, I'm in Canada. Come to through in a Bugatti. Mr. W, tell me who's the daddy. Alright, let's go. Ego, ego. They call me Diego, Diego, Diego. All my friends, them get Diego. All my friends na Gucci, Pata mi gun na Gucci, I Gucci. Carry Buki and Susie Kọ́láwọlé Adébábá Adébábá Kọ́láwọlé Adébábá torí pé mo ní bàbá Kọ́láwọlé Adébábá Adébábá Kọ́láwọlé Adébábá torí pé mo ní bàbá lọ́jà. Sogari mini one berry Coco mass and one ferry Import, export, music, transport, ocean water You a packaging, send a marketing, send a counterman Even on the Sunday morning, if you go your bank I will call the manager So tall, so tall Ilé fufu, so so tall Àwọn yàyà yàyà so tall so tall, so tall Ilé fufu, so so tall Àwọn yàyà yàyà so tall Ọláwọlé àní bàbá àní bàbá Ọláwọlé àní bàbá lórí pé mo ní bàbá Ọláwọlé àní bàbá àní bàbá Ọláwọlé àní bàbá lórí pé mo ní bàbá gbọ̀ngàn. It's okay, hype media. Antidote antidote antidote. Come to Dutch, come to Dutch, come to Dutch. Antidote, oh, antidote, oh, antidote. I want to touch, allow me make I touch. Yeah, you my pair, come out to tape. My name is Touch. Yeah, oh, you my care, I beg you make I touch. My name is Touch. Yeah. Wine and a wine and a crickata, shaking and shaking and crickata. Wine and a wine in a cricketer. Wine and a wine in a cricketer. Shaking and shaking a cricketer. Wine and a wine in a cricketer. God! Mommy, tell me when you got a booty like that. Ain't nobody gotta got a booty like that. Like, i tell me when you got a booty like that. Ain't nobody gotta got a booty like that. Oh, baby, do bado. Set it from Janto. Make me go Cairo. Mm make you carry Yeah, yeah, yeah. Antidote, oh, antidote, oh, antidote. Yeah. Come to Shabba, come to Shabba, come to Shabba. Antidote, oh, antidote, oh, antidote. I want to touch I touch. All of your friends go to Pepe dairy, no new design, design, designer. Huh me, no new design. Versace. Whining, whining, the Shaking, shaking, the Whining, whining, the Whining, whining, the Shaking, shaking, the Whining, whining, the Touch. Mm, yeah. Tu m'appelles, comment tout t'appelles? My name is Dutch, Yeah, oh, you market. I beg you, make I touch. My name is Dutch. Hey. Wine and a wine and a cricketer. Shaking and shaking a cricketer. Wine and a wine and a cricketer wine and a wine in a cricketer, shaking and shaking a cricketer, Wine and a wine in a cricketer. Shaba, Shaba, KP Vibes. It's KP Vibes. Big Small mm, It's okay, hype media. If I start, say you go dance. Ah, eh, say make I start. Aye, aye. Uh-uh. will be ready for me. I will be ready for me. I will be ready for me. I will be ready for me. I bet you ready for me. Say. Up in the club, chillin' with my guy them. See the girl in the corner, she be feelin' me. She fit the boys, and she wanna roll with my nigga them. Ah, I'm on me, oh, I'm on you. Show a love, any, I'm on me, oh, I'm on me, yeah, yeah. Why buy you Panamera? So bad too ready, Kaloja, yeah, Malaysia say don't dey when i don't dey look you for corner ah baby me tell me why banana i dey you from far now, you tonight i must take you o dákun wá bá mi lọ. súnmọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ súnmọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ bèbí súnmọ́ mi lẹ́sẹ̀kẹsẹ̀ mommy, let's say, can't say, baby. I will be ready for me. I will be ready for me, yeah, yeah, yeah. I will be ready for me. I will be ready for me, yeah, yeah, yeah. I will be ready for me. I will be ready for me, yeah, yeah, yeah. I will be ready for me. I bet you're ready for me, yeah, yeah, yeah. Sometimes, sometimes, all I think about you. Yeah, all night, all night, all I dream about you oh, oh, Now you there, my mind, girl. Now I feel the night, girl. Oh, I'm on me, that go get it, darling. Yeah. I say, don't day when I don't They look you for corner. Ah, uh, baby, me tell me what banana. I dey you from far. Now you tonight, I must take you. Oh. laisse, baby. Small me laisse, guess. Small me laisse, guess, baby. I will be ready for me. I will be ready for me. Yeah, yeah, yeah. I will be ready for me. I will be ready for me. Yeah, yeah, yeah. I will be ready for me. I will be ready for me. Yeah, yeah, yeah. I will be ready for me. I bet you ready for me. 第一集。 Okay, Hype Media. Hype Media. Oh my, Uh, yeah, I be the girl them sugar. Oh, come with me, baby. girl them sugar. Show you my guy. Only chef and oh. Make way. I offend you for all. I thank you sorrow. Yeah. Anything I do, I'm gonna go talk to die. Sure. Yeah. Everybody know feel like you. Nobody, everybody hate you. Mata yori mi yo, me. o me ti mọ̀ tẹ́lẹ̀. Ìwà pẹ̀lẹ́ mi ló kó mi yọ. Kan tó bá mi jaja. yìí, mo ti rí tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Lọ́rí good this way I don do dey help me yo. Tó bá mọ ayé, ayé àká máa ra o. Ó yẹ kó máa ṣọ́ra tó bá ti pè ẹ́ wájọ bẹ̀ o. Nígbà tí mo rò ohun tí bàbá mi sọ tẹ́lẹ̀ o. Ó kígbe ta lẹ́ni tó máa wá kó mi yọ sọ́gbọ́n tó lè dá kò síwá tó lè hù kò sọ́nà tó lè mọ̀ tó lè fi táyé lọ́rùn o kò sọ́gbọ́n tó lè dá kò síwá tó lè hù kò sọ́nà tó lè mọ̀ tó lè fi táyé lọ́rùn o kò sọ́gbọ́n tó lè dá kò síwá tó lè hù kò sọ́nà tó lè mọ̀ tó lè fi táyé lọ́rùn o kò sọ́gbọ́n tó lè dá kò síwá tó lè hù. ta wọnú ààyè àti bọ́ sínú ogun èmi ò mọ̀ pógun láyé o mi ò bá mà ti múra sílẹ̀ mi ò bá mọ̀ mi ò bá ti má sún mọ́ èmi ò mọ̀ àwọn àfojú fẹ́ni máa fìlú fẹ́ni èlò mo ti gbà kí ni mo ti ra lónìí anything I do that must to talk o àmà wíruwíru ṣèbí tẹ́lẹ̀tẹ́lẹ̀ dem dey downgrade me mo ti dọmọ tọ́ntọ́n náà. ènìyàn ló ní bí ọlọ́run ò rebi kankan o. bàbá ti ní kí n má bẹ̀rù kí n má fòyà ẹni bọ̀. dem push me push me make i fall o oh, no never. ojú ti tẹ́lẹ̀ gan ká máa. ọmọ ẹ̀ wọ́n múra ìrìnàjò tẹ̀lé. òru mix sunday mix. kẹ́tẹ́kẹ́tẹ́ lọ ló fò. àbórí ìyàwó àtọkọ rẹ̀ wọ́n múra ìrìnàjò the fire we did burn, don't quench, you know, feel I'm again. Well, me, I know, see the passion. talkmusic.com. somebody. Oh, Baby, let me make you happy. Oh, let me see you kiss somebody, kiss somebody, touch somebody. Have you ever loved somebody? Oh, Baby, let me make you happy. Oh, let me see you kiss, kiss, kiss, kiss, kiss. My baby dance yo, that's okay. The way she whine yo, that's okay. See, anything she wants, yo, that's eh, okay. Eh. Muna gige baby. àtúnké. bébí baby, ni me see you kiss somebody, kiss somebody, touch somebody. Have you ever loved somebody? Oh, baby, let me make you happy. Oh, let me see you kiss, kiss, kiss, kiss, kiss. My baby dance yo, atuke. The way she whine yo, eh, eh. see anything she wants yo, eh, eh. Muna I bi, atuke. Baby, baby yo. yo Mumbada. I sananyu manuku yesalombada makashete mumbada pefu mumbada vokinechenji mdola jivasachi kwalabwada nziafu wabanonwambada nombada mwemwego number nombada ombada snapchat yansa nombada ombada bebi cheke cheke sheke sheke nifenine nyibote mwifenine nyibote zoro melife boloke <laughs> kapinta nwala kolochi enweme na kolochi mesekona na hand ka ị ga-afụ my gin new one adolazi mbulubata ya 18 eti nwa gị apologies bunye ego na politin <laughs> anụmbata klọb mgbanye fim <laughs> na bụrụ m nwanne be chukwura so anụ my own lane iji game ego ngem mbọ ya ofu eji my own game alat na-enye protein <laughs> anyị na-aṅụ nkwọcha n'ime limozin ndere mmefe ndị akpa obi ojego mozu ọ na-enweghị iwe na mee kwọrọ n'aka ojego nọkụ ọkụchila kụchi dị saịdị fino weta dị bọkụ usu nwere ọnụ mbụ usu nwere osi esi usu nọ lọdụ Because I'm laughing to the bank. Eh. Laughing to the bank. <laughs> I'm laughing to the bank. Zip baby, that's zora baswag. Watch mumbada, bell to mumbada. Hasananyu, manuku yesalumbada. Maka share to mumbada, pay for mumbada. Working a change him dollar jivasachi kwala wada. Ziafu wabano wambada, numbada. Mwenwe go see a numbada. Umbada, Snapchat yes a numbada. Umbada, baby, check it, check it, shake it, shake it. Your men's in our chuego, eh, my men's in our biapo. Your men's in our zomanya, my men's immense na weabo immense na chumwasa my immense na ufaka umwiyo my immense na ufaka they say things they can't do we do things we can't say motherfuckers with the packaging living where they can't stay If ibasumi mbato obuge mbasanya mokwere modi dinna chitazo obuge wasanya again aburile dresse ife o melo o ifule fufule a joani ai fo melo fuo obipito boys to this side more boys to this side anyway way fifa lugo open the door she them say I no go make them Or some no no bumbo to owa Say I no go blow Giri die in the booty oti ma de no ga de no ga How you no go blow I'm laughing to the bank eh. Because I'm laughing to the bank <laughs> I'm laughing to the bank I'm laughing to the bank